ojúmọ́ ire o mo kí ẹ̀yin ìyá mo kí ẹ̀yin bàbá lọ́kùnrin lóbìnrin ah kí ló ń kí ni wàá di mà ok eh, ọ̀rọ̀ díẹ̀ ni mo kàn fẹ́ sáré sọ láàárọ̀ yìí lórí ọ̀rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní Ìlọrin mo ní ọ̀rọ̀ ìlú Ìlọrin àti ìṣẹ̀ṣe ní ilẹ̀ Yorùbá that's the topic ah, à ń gbọ́ awuyewuye a ò tí mọ̀ how far is true à ń gbọ́ awuyewuye pé àwọn olórìṣà ìlú Ìlọrin pé ọ̀gá wọn kan bóyá ọba Ẹdú bí nǹkan kan pé àwọn Islam pé wọ́n lọ ka mọ́lé pé wọ́n ká wọn mọ́lé lánàá pé wọ́n dẹ̀ ṣe ká wọn mọ́lé bàtílẹ̀ máa mọ́ báyìí wọ́n ní ó ti di ọ̀rọ̀ police station question kan ni mo kàn fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin èèyàn question kan ni mo kàn fẹ́ béèrè báwo ni à ń ṣe ẹ̀sìn à ń dìfẹ́ǹdì ìgbàgbọ́ ẹni báwo ló ṣe wá di tí ó ń gbé ni dé police station ibi tí ó fi jẹ́ pé lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ẹ̀yin tí ẹ bá jẹ́ ọmọ ọkọ ilẹ̀ Yorùbá á jẹ́ ohun ìtìjú ńlá fún yín á jẹ́ ohun ìtìjú ńlá fún yín eléyìí kan gbogbo ọba nílẹ̀ Yorùbá ó kan gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọlọ́dẹ yín nílẹ̀ Yorùbá ó kan gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ìjòyè nílẹ̀ yorùbá ó kan gbogbo ẹ̀yin tí ẹ̀ ń lanu sọ pé ẹ̀yin àgbà nílẹ̀ yorùbá ó kan wòlíì nílẹ̀ yorùbá ó kan àfáà nílẹ̀ yorùbá ó kan pásítọ̀ nílẹ̀ yorùbá ó kan gbogbo ẹni tó sọ wípé ọmọ yorùbá lòun gbogbo ẹ̀dá tó sọ tó claim pọ̀ ọmọ yorùbá lòun tó bá jẹ́ pé lótìtọ́ àti lódodo ò kì í ṣọmọ àlè nílẹ̀ yorùbá ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó kàn ẹ́ in fact kò tiẹ̀ yẹ kárẹ́ni tó máa sọ pé lè yóò kàn rárá because báwo ni ọ̀rọ̀ ẹ̀sìn ló ṣe máa di ọ̀rọ̀ ogun nǹkan tó dẹ̀ kẹ́ fi mọ̀ nìyẹn wípé ó níbi tí wọ́n sì ń bá ọ̀rọ̀ yìí lọ olè tó dẹ̀ kan ara ìwó lọ̀rọ̀ yìí ó ń padà bọ̀ wá kan ara ẹ̀dẹ̀ tó bá jẹ́ pé lótìtọ́ ni wọ́n gbé máa yẹn ó kan gbogbo ọlọ́pàá nílẹ̀ yorùbá ó kan gbogbo sójà nílẹ̀ yorùbá ó kan gbogbo mọ̀pó nílẹ̀ yorùbá ó kan gbogbo navy nílẹ̀ yorùbá ó kan gbogbo lọ́ọ̀yà nílẹ̀ yorùbá ó kan gbogbo adájọ́ nílẹ̀ yorùbá ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ká tètè yanjú ẹ̀ ká tètè wá nǹkan ṣe sí kó tó ju báyìí lọ. wáyé tó fi jẹ́ pé tí wàhálà bá ṣẹlẹ̀ ní sáìdì àwọn muslim ní nàìjíríà as a whole àwọn muslim man always get out of it they always get over it ẹ wò gbà tí wọ́n pa woman kan woman redeem kan tó ń ṣe morning cry is it not just wọ́n ṣá woman yẹn pa láàárọ̀ kùtùkùtù ó ṣe wọ́n ní cry dọ́run ni àgbọ̀ nǹkan kan mọ́ lórí ẹ̀ wọn prosecute anybody ẹ̀dùn ṣé nàìjíríà títí gbogbo yorùbá àti haúsá àti ibo náà la ṣe wà ní àbí nàìjíríà àwọn àjèjì ènìyàn àwọn àràbù ṣé òótọ́ ni pé wọ́n ti ra gbogbo nàìjíríà pa ṣé òótọ́ ni pé they are just wasting for your for for a little time they are just wasting they are just waiting for for for for a trumpet to blow So Tony, we play Nigeria is not in control by the true indigenes again or is it a lie because now ẹ wo ìgbà tí about sọ̀kò pa bọ̀bọ̀ kan náà àbóbìnrin náà nìyẹn obìnrin kan náà tọ́ ni pé ìwé tó fi sọ̀rọ̀ sí Ànábì Muhammad pé kò dáa tó àwọn classmate ẹ̀ ni wọ́n sọ̀kò pa àwọn ọmọ school ẹ̀ ló sọ̀kò pa àgbọ̀n kankan lórí ẹ̀ náà ó di méjì ẹlẹ́ mi ò sọ pé àwọn oníṣẹ̀ṣe ra ètò ẹ má ṣì mí gbọ́ omi ní gbogbo nǹkan tó níṣẹ̀ṣe ṣe ló dáa o ọ̀rọ̀ àwọn oníṣẹ̀ṣe náà ó sì wà ó sì wà tá à bọ̀ wá treat but ká lé ẹlẹ́yọ̀rọ̀ lọ ká tó fẹ́ bọ̀ fẹ́ di àbíbalẹ̀ ṣe ń sọ now àìpẹ́ náà ni wọ́n sọ pé ọkùnrin kan náà wọ́n dìjọ wà ní pẹ̀lú muslim wọ̀nyí àwọn alákatakítí àwọn oníjàgídíjàgan yìí wọ́n dìjọ wà náà ni wọ́n ní wọ́n sọ̀kò pààyàn náà ni wọ́n tún dáná sun ó ṣe jẹ́ pé tí wọ́n bá ti ṣèkà lórúkọ Allah àbí lórúkọ ọlọ́run wọn they always get over it but tó bá ti jẹ́ pé oníṣẹ̀ṣe àbí christian kan ló ṣe mistake kékeré kan ẹ máa gbà bí ẹni tó gbagbá ọtí ẹ̀ẹ́dẹ̀ sọ́ọ̀dì nǹkan míì mọ́ wọn lọ́wọ́ definitely something is fishing ó ní láti jẹ́ wípé ẹ̀yin kan wà tí wọ́n ti rà pa tí wọ́n ti rà pa tẹkàn pretend bí ẹni pé ẹ sì ń ṣe tọmọ nàìjíríà tó jẹ́ pé ẹ ò kí ń ṣe tọmọ nàìjíríà ẹ sì ń pretend bí ẹni pé ẹ sì jẹ́ tọmọ yorùbá tó jẹ́ pé ẹ ò kí ń ṣe tọmọ yorùbá and this is the reason tá a bá ń sọ̀rọ̀ wípé kó ní kálukú get security ẹ máa ní pé ẹ ẹ ẹ kó fáwọn kan ẹ ẹ trust àwọn kan àwọn kan náà ti sọ bẹ́ẹ̀ rí ṣé àwa jẹ́ àwọn kan tó sọ bẹ́ẹ̀ rí béèyàn bá ní pé kóun díjú kí ẹni burúkú kọjá ẹni rí akọjá mọ́ everybody cannot be the same everyone cannot be equal and this is a challenge to gbogbo ẹ̀yin tí ẹ sọ wípé ok ẹ jẹ́ security nílẹ̀ yorùbá kò yẹ kẹ́ ẹ lẹ́ẹ̀ wà nílẹ̀ yorùbá ó yẹ kẹ́ ẹ ti jáde ó yẹ kẹ́ ẹ ti sọ̀rọ̀ ó yẹ kẹ́ ẹ ti gbé àwọn ìgbésẹ̀ kan tó máa fi mọ̀ wípé lótìtọ́ àti lódodo ẹ wà nílẹ̀ yorùbá kò yẹ kẹ́ wà nílẹ̀ yorùbá kí rubbish máa ṣẹlẹ̀ rubbish náà rubbish pátápátá lélẹ́yìí ó yẹ kí àwọn ọmọ yorùbá lè feel impact gbogbo security tó bá jẹ́ security ilẹ̀ yorùbá ó yẹ before now kẹ́nìbọ̀dì tiẹ̀ tó bá yín dá ṣe rárá ó yẹ kẹ́ ti ní àwọn àwọn section kan tẹ́ ti máa occupy gẹ́gẹ́ bí ọmọ ọkọ ilẹ̀ yorùbá tẹ̀lé jẹ́ security nílẹ̀ yorùbá ó yẹ kẹ́ ti ní àwọn sections tẹ́ ti máa occupy nínú ìṣẹ̀ṣe ni o ó yẹ kó ti feel impact yín nínú islam ni o ó yẹ kó ti feel impact yín nínú christianity ni o ó yẹ kó ti feel impact yín a kàn lè jókòó sí kọ̀rọ̀ ká máa sọ pé yes security ni wá ẹ igbá kan àwo kan kí many bad things dẹ̀ máa ṣẹlẹ̀ ká má dẹ̀ rí nǹkan kan ṣe sí i tí ibi tó bá ti ṣẹlẹ̀ gan bá jìnà ó yẹ kára àwọn tó máa gbéra from everywhere láti lọ síbẹ̀ by the time tó bá rí pé ẹ̀yin kan ń ṣiṣẹ́ fún àwọn ọmọ Yorùbá wọn ò ní máa tẹ àwọn ọmọ and this is another challenge say anybody tó bá máa sọ pé òun fẹ́ defend ara wọn fún kinní kan ṣé òótọ́ ni pé kò tiẹ̀ sóògùn mọ́ nílẹ̀ Yorùbá ni ṣé òótọ́ ni personally èmi mọ̀ wípé oògùn ṣì wà nílẹ̀ yorùbá wípé agbára ṣì wà nílẹ̀ yorùbá but the truth about the matter ni wípé ẹ̀yin tó jẹ́ wípé ẹgbẹ́ dání most of you ẹ ti jẹ̀jẹ̀kújẹ ẹ ti ẹ ti gbàgbàkúgbà ẹ ẹ lè perform. ẹ̀yin tí ẹ ò dẹ̀ tí ẹ ò dẹ̀ jẹ̀jẹ̀kújẹ tí ẹ ò gbàgbàkúgbà láàrin wọn some of you ẹ ti ní section ẹ ti sọra yín di sect ẹ ti sọra yín di version tí nǹkan kan bá ṣẹlẹ̀ ẹ ní àwa kọ́ ló kàn ọ̀dọ̀ wa kọ́ ló kàn meanwhile nǹkan tó ṣẹlẹ̀ sáwọn tẹni kò kàn yín yẹn ó lè padà wá ṣẹlẹ̀ sẹ́yìn náà irú àárọ̀ yìí sìn police station tó gbé mànù yẹn sí ó yẹ kó kún déta ni police station tí wọ́n gbé mànù yẹn sí nírú táìmù báyìí ó yẹ kí ilé kún ó yẹ kí ìta kún ó yẹ kí everywhere kún ó yẹ kó ó yẹ kó dípa ni ibi tó bá lè gbèrú èèyàn bẹ́ẹ̀ yẹn sí láàárọ̀ yìí ó yẹ kí ó yẹ kí wọ́n bò ń bá di bẹ̀ ni yá kọ́ mọ̀ pé yé àwọn ọmọ Yorùbá làwọn gbé adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ dìde nígbà tí ta Ọlọ́run ojú òní tì ìgbà yẹn lọ́hùn tí wọ́n gbé ta lọ lọ́hùn adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ dìde ìyẹn ti yẹ kó ó ti yẹ kí ìyẹn fọ́ọ̀mù section àsìgbà yẹn ló yẹ kẹ́ ti fọ́ọ̀mù section pé nǹkan báyìí bá tún fẹ́ ṣẹlẹ̀ o àwọn báyìí máa dìde àwọn èèyàn wa àmọ́jú ká jẹran màálù ká jó patí ká ṣe ìyàwó ká ṣe kómọ ká ṣòkú ká ṣe bádé ká ra mọ́tò gbẹ̀ndùgbẹ̀ndù ká wá gbádá ká wá jù pàkọ́ sẹ́yìn bí ẹni pé bí ẹni tí bí ẹni tó ẹ̀pọ̀n ló ṣẹ̀dá gbogbo ayé that is one of the things tó kọ́mọ̀ fún wa nílẹ̀ Yorùbá jù ìyẹn la mọ̀ ọ́n ṣe jù kọ́ máa rí wa lókè ká ṣà máa dánrun tó bá ti di pé yes challenge ẹ̀ dé oníkálukú á disappear tí ò bá dẹ̀ ń ṣe pé bó ṣe jẹ́ náà ni ṣé ìsìn ló yẹ ká ṣẹ̀ṣẹ̀ wá máa tí ò bá kí n ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà ta pè lágbà wọn ò kí ń ṣàgbà tó yẹ ká pè lágbà ṣé ìsìn ìdá ìlú ṣáwa àwa àwa ìlú yẹ ká ṣẹ̀ wá jí wípé a fẹ́ mọ ibi tí ilẹ̀ Yorùbá dé a fẹ́ mọ àwọn ibi tó jẹ́ ilẹ̀ Yorùbá a àwọn ibi tí kì í ṣe ilẹ̀ Yorùbá ṣé ìran tiwa ló yẹ kó wá ṣẹ̀ máa yanjú ẹ̀ ẹ̀yin tẹ́ pera yín ní aṣáájú ẹ̀yin tẹ́ ti wà lókè kí lẹ̀yin ń wò kí ló fi dákẹ́ di táìmù báyìí adẹ̀gbọ́ wípé gíláàsì ni wọ́n fi tan àwọn baba ńlá wa ok wọn ò lo gíláàsì mọ́ wọn ò lo ìgò ṣìnáàpù ọtí mọ́ wọn ò lo kí ló ń pè tọ́ḿbìlà mọ́ wọn ò lo aago mọ́ nísìnyí báyìí n tán ń lò òun lowó ẹ̀yin tẹ́ tó wá wà ń bẹ̀ ń sìn owó owó ni gíláàsì àti ògo ọtí àti tọ́ḿbìlà àti àti wristwatch àti wall clock àtago ẹlẹ́pọ̀n owó ni wọ́n fi ń ṣe fún yín báyìí tó bá ti gbowó fún yín ẹ ò àwọn alálẹ̀ wọ́n máa béèrè lọ́wọ́ yín tí ẹ ò bá tètè ṣe solution sí kínní. tẹ bá tún wá ra wọn tó wá ń try ẹ tún wá máa discourage wọn ẹ máa discourage wọn ẹ ní jẹ́ kó gbégbésẹ̀ ẹ wá wí tán ẹ lẹ́yìn ọba ìlú kan ẹ lẹ́yìn olóyè ìlú kan ẹ lẹ́yìn olórí awo kan ẹ olórí awo wo lẹ wá jẹ́ báyìí ẹ ò ní school orí olórí awo ẹ ò ní ibi tẹ́ ti ń ṣe seminar ẹ níbi tẹ́ ti ń ṣe orientation olórí awo tẹ́ ẹ jẹ́ kò kọjá nkùlé yín pẹ̀lú àwọn ìyàwó àtọmọ àtàwọn àdúgbò yín àtàwọn customer tẹ́ ń ṣiṣẹ́ fún gbogbo bẹ́ẹ̀ ló yẹ yín mọ́ wọn rí ẹ wá wọn sọ pé muslim ń gbalẹ̀ ẹ máa ní christian ń gbalẹ̀ muslim ò ṣe ní gbalẹ̀ christian ò ṣe ní gbalẹ̀ ẹ wá máa bínú Adébóyè pé èrò pọ̀ nkáǹpù ẹ̀ ẹ ó ṣe gbá ọ̀dọ̀ yín ló ti wá ṣe tó wá jẹ́ pọ́dọ̀ yín ló ti wá ṣe oògùn agbára tí wọ́n ń lò ó yẹ kárí lára titi yín fúnra yín. tó bá jẹ́ pé lóòótọ́ ọ̀dọ̀ yín ló ti wá ṣe oògùn ó yẹ kárí ó yẹ kárí àpẹẹrẹ pọ́ wá ṣe oògùn yẹn lọ́dọ̀ yín ẹ kàn sọ pé wọ́n ní crowd wọ́n ah my brother máa pè yín padà máa pè yín padà mo wà lórí program sir máa pè yín padà mo ti rí mo ti rí ó ti wọlé mo ti rí àwọn kankan ẹ ṣe tó bá jẹ́ pé ọ̀dọ̀ yín tó bá jẹ́ pé ọ̀dọ̀ yín lóòótọ́ àtòdodo ni wọ́n ti wá ń gba gbogbo agbára yìí ó yẹ kẹ́ ẹ lè lò náà ó yẹ kẹ́ ẹ lè lò láti expand ara yín ó yẹ kẹ́ ẹ lè lò láti ní ọ̀rọ̀ níbi gíga ó yẹ kẹ́ ẹ lè lò láti ní ọ̀rọ̀ láàrin àwọn olóṣèlú ńlá ó yẹ kẹ́ ẹ lè lò láti ní ẹnu ọ̀rọ̀. mo wà lórí program ni brother ó mo wà lórí program ni Ògo Àlímọ̀ṣọ́ mo ti rí mo ti rí mo ti rí mo ti rí ẹ má wọrí mo ti rí ẹ má wọrí màá bá yín sọ̀rọ̀ màá bá yín sọ̀rọ̀ ẹ jẹ́ ń ṣe tán mò ń bọ̀ ẹ má wọrí. so gẹ́gẹ́ bí mo ṣe ń bọ̀rọ̀ mi bọ̀ irú police station kò bá jẹ́ barrack ok a ní àwọn ọlọ́pàá wọn ẹ wọn ò tó yín àwọn àmì wọn ò tó yín à ń gbé fún yín à ń gbé respect fún yín àwọn tẹ́ ẹ ní wọn ò tó yín wọ́n wà organize àwọn tẹ́ ẹ ní wọn wọn ò lágbára bíi vigilante local hunter yìí wọ́n wá mú yín wọ́n wá mú yín wọ́n ń tì yín mọ́lé àdẹ̀rí nǹkan kan kó ṣẹlẹ̀ ọ̀rọ̀ ikọ̀ OPC ó kàn gbẹ́kọ̀yà o ó kàn gbogbo àwọn fijilantí o ó kàn sósèfò ó kàn fọ̀lúmọ́ ó kàn sọ̀lúdẹ̀rọ o mi ní parọ́ fún yín ẹ ò fi nǹkan kan improve at all tí kinní ìbá ń continue báyìí kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ anything tó bá ti jẹ́ pé ó ní ṣe pẹ̀lú yorùbá ó yẹ ká lẹ́yìn tẹ́ jẹ́ yorùbá lóòótọ́ ẹlòmíì kò mọ̀jú kó ṣòka kó fi àlùwò kò mọ̀jú kó ṣòka kó nọwọ́ ànàfọ́ lójú kó nọwọ́ síyàn kójú ẹ̀fọ́ ẹlòmíì ò mọ̀jú kó ṣòka àmúdó kó fi gbáyàwó níyàwó kí yẹn má mọ nǹkan tó ń ṣe mọ́ kó máa ranjú kiri lẹ̀ ìyẹn lẹlòmíì mọ̀ ọ̀rọ̀ àwa ṣẹlẹ̀ àwa máa sá sábẹ́ àwa máa sá sábẹ́ àwa máa sá sí kọ̀rọ̀ mo forúkọ bá wọn kan láṣìírí ìgbà tí eh, tí chief Sunday Igboho náà ní challenge ń jọ sí tọ́pẹ́ wọn wọn ní àṣẹmọ̀ pé bẹ́yẹn kì í ṣe àdúgbò tiwa ẹ ẹ ṣáájú wa bẹ̀rẹ̀ sí ní ṣe struggle yìí ẹ ṣáájú wa bẹ̀rẹ̀ sí ní pariwo pé wà pẹ̀lú gbòó ìgbà wo ẹni bẹ̀yẹn kì í ṣe kíní ẹ tọ́rọ̀ bá ti délẹ̀ ọ̀ ní rí yín mọ́ ìgbà tó bá ti kan ẹran tó bá ti kẹran màálù ẹ fẹ́ gba màálù ẹ fẹ́ gbalẹ̀ ẹ fẹ́ gbalẹ̀ ẹ fẹ́ gbowó ìgbà ẹ lè máa mọ̀ pé ó yẹ kẹ́ ẹ pa ẹnìkan ìgbà ẹ lè máa mọ̀ pé ẹ ń ṣẹ́gbẹ́ bàbá ẹnìkan ìgbà ẹ máa sọ story tí ò ní túmọ̀ ibi tọ́rọ̀ dé yìí ibi tọ́rọ̀ dé yìí ń sìn yìí kò yẹ ká máa tira dénú ìṣòro tán ká tó mọ̀ nǹkan tó yẹ ká ṣe náà gbogbo ẹni tó ń jà fún ilẹ̀ yorùbá pátápátá tó jẹ́ pé ọmọ ọkọ ilẹ̀ yorùbá tí òun ṣe wípé ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ òdì okú ọ̀tọ̀ ni wọ́n fi gun ẹṣin ẹṣin lábá apá òsì ẹ kó máa yé àwọn tó máa yé tó jẹ́ pé yes ọmọ yorùbá ní omi àtẹ̀jẹ̀ yorùbá ń bẹ lára ẹ ló yẹ kí ọ̀rọ̀ yìí dìde ló yẹ kó dìde níbi tọ́rọ̀ yìí dìde ló yẹ kó dìde ní kíákíá báyìí kó ṣe nǹkan lórí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí ò gbọ́dọ̀ continue báyìí àti gbogbo ẹ̀yin àgbààgbà tẹ wà nílùú Ìlọrin náà tẹ sọ pé ìdílé ìdílé Àfọ̀njá ní ìdílé igbá ìdílé àwo mi ò rántí gbogbo orúkọ yẹn táìmù yìí tí ẹ ò bá ti dìde sọ̀rọ̀ yìí á jẹ́ pé fake ni á jẹ́ pé àwọn Fúlàní yẹn òótọ́ ni pé yes they they they are being cheated á jẹ́ pé wọ́n kàn ẹ ẹ kàn ń play lórí intelligence gbogbo àwa ìran yìí ni why a dẹ̀ mọ̀ pé kì í ṣe kì í ṣe kí bọ́rọ̀ ṣe ríre but àwa kan sọ pé ẹ jẹ́ ká mọ ibi tọ́nà wà ẹ tàn mọ́lẹ̀ ẹ jẹ́ ká tọ́ arẹ́dì láti tọ́ síbẹ̀síbẹ̀